الحمد لله والصلاة والسلام على رسول الله كلا ذلك كارونا لصحيح بخاري كان كالونا لوروني معاملة أنا في شريعة الإسلام في سنة المعنوي أني على الاتفاقات أكيدا أني على العبادات إبادة. ní almuamalat ìdíkò náà là ń kalọ́ àpapọ̀ láàrin ara wa síra wa dani a ní akhlaq ìwà ìsìnkúnyà dani a ní hudud àbí alkubat tí ẹ bá wà bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ kí bá wọn òfin ọlọ́wọ́ báyìí láfíà jẹ́ ilé ni ibi tí a ń عند لما باقفية واجبات الآية ولا قرآن الكريم باب سيان قالوني باب مظالم أبي باب الرد كما سمسكنيا بوسيم تيو داني قبعة سمي كتيري أو شريعة إسلام مش كل أبو سيتو باب كذا باب لا روي حديث 2455 باب إذا عزل آخر آخر شيء جازا باب جاءت بيني كبقى يوم ده غادي كتير عمو بقى كل شيء جازا يوم بقى يونس عن جد بن يونس يوم جد بن عيق أنا أبي أكون أسبوع وأنكم بدي أكلنا وزبدي كنت لك أنا أبو سن أبو سن أبو سن أبو سن أبو سن nínú àbí ẹwà ẹwà lọ́kọ̀ kan ọmọdé kàtá tó bá wú ẹ mẹ́rùn ta ó ti fi mú máa gbé mi ẹ máa yẹ kòtò tó máa mú ẹni lágbá nìkan gbé mo pé tí mi kọ̀ọ̀kan yín lẹ́nu ìdí ìdá kan mọ́ ní méjì méjì tágbà nìkan lẹ́yìn kò sáàbùrù mbẹ̀ nígbà nìkan jùlọ bá ẹjọ́ nìkan máa ń jẹ́ ó máa ń kó mẹ́ta rẹ̀ nígbà ìgbà wọ́n nìkan ló nìkan rẹ̀ ẹjọ́ kó méjì àbẹ́ ẹ̀kọ́ ẹ̀ wá ń jẹ́ wọ́n á ń fi ọwọ́ mú méjì lẹ́kẹ́ lọ́nà jùlọ ọba mu alẹ́gbọ́n jọ ń tẹnu pé àfà àbíkí níbi ni òkè tí ilé ẹ̀ṣẹ̀ ti máa jẹ ẹgbẹ́ mú méjì méjì lẹ́yìn jẹ́ àdá ó di eyín fún yìí wọ̀nà. àti two thousand four fifty five àbíkana afs ibn omar àbíkana shu'ba an jabala قمنا بالمدينة في دار آل العراق فأصابنا سنة أني أبو عم مدينة كولا وراء العراق وفتحنا وراء العراق نوامو كان ابن الزبير يرزقنا تمر بلاد ابن الزبير أو أنا ثم أفوان دقنو ثم أفوان دقنو تعمى دي دي وكان ابن عمر رضي الله عنه يمر بنا فيقول فيقول سيدنا عبد الله بن عمر واقف على جوفا تجب بفا بن بنجه ان الرسول صلى الله عليه وسلم نهى عن الاكران انا مو كما في الكران كما كومباين ابن بيجي كوليك انا الا ان يستاذن رجل منكم اخاه انا فدمك كاي ابنك كذا مو يكون ميلانو هذا اجر من مثل ما مو مجي بيجي ابي ما مو متفق تبعت الله يا رسول الله من شريعه على مباو ó di أو wa ẹ̀wọ̀ sí tòsìn níbi bí àbòsí ṣẹ̀rí àfọ́kọ̀ fún wa adi 2456 حدثنا أبو نعمان حدثنا أبو عوانة عن عامش عن أبي وائل عن عبد أبي مسعود عن رجلا من أنساب قال له أبو شعيب قال له سيدنا ابي مسعود ان بجاجو اراكم كانوا وانصاري على مدينه يقال له ابو شعيب ما ابو شعيب كان له غلام نحام فقال له ابو شعيب قال يوم كقدم ما ساتيرا من فقال له ابو شعيب ابو شعيب يوافق ما دوري اثنى لطعام خمسه نعالي عدو نبي صلى الله عليه وسلم خامس لخمسة أني سوى ما دورة يتم باسون جي بمن سيرون جي يا مام ما كي أمين سلام نام يوتي كعما واتمو عطو أبي ما سبحان الإسلام كتلا يا مام وافون دعا جيون جي وأبصر في وجه النبي صلى الله عليه وسلم خمس الخمس نعم فخبصر وأبصر في وجه النبي صلى الله عليه وسلم جلتكم ملكية إلى في دين النبي صلى الله عليه وسلم ملكم مفراقية دين النبي صلى الله عليه وسلم كان يسجي يمانه النبي صلى الله عليه وسلم ودعاه لبقى النبي صلى الله عليه وسلم دعاه رجل من من ممن يدعوه أولا لو أراكم فاتل ما تيوسي كسما مروي أراكم فاتل ما كسما مروي يعني كيوي وين بايت فقال النبي صلى الله عليه وسلم إن هذا كتبعنا تعاذن له قال لي هني تو وابو سعيد عرفني كلوا oyo ndaku sike sawa oyo ndaku قال له نعم نعم النبي عرف من نعم قال النبي في قاعد دمام من الفرطي فغولي قولي يا رب الحمد لله ان هذا تبعنا وليت لواء هو عمره لكم àmàrùn láti wá àmàlẹ́ ìkẹlẹ̀ láì jẹ́ pé yẹ́rí àti tó yọ̀dá fún ní náà ó gbé bàfún ó ti yé wa ọlọ́mọta ìfọ̀rọ̀ yọ ọlọ́ba tó tàbúkọ àwọn ẹ̀kọ́ wà yìí fi káka àkà máa ń gbọ́kọ̀ fẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ mú tó wa a máa ń pèlè tó pàtì ọjọ́ ń jẹ ara ni ọjọ́ ń jẹ dẹ́bìlì ni ẹjọ́ ń jọ gẹ̀dẹ̀ ni ó wù méjìlẹ̀ kan náà ó dé wa àkànnù ẹlẹ́ẹ̀kejì ó bá invite wọn síbi kan ó bá invite mọ́ síbi wọn mọ́ síbi wọn lọ tọ́gbọ́n sí general tó dé tó bá pé wọ́n sí general fine àwọn wọn sọ pé ìyẹn báyìí là ń fẹ́ ìyẹn báyìí là ń fẹ́ mọ́ síbi wọn wọ́n bá ti lọ gan-an mọ́ bá wọlé àti bá yọ̀ǹda fún yẹn ó di yé wa. والله تعالى عالم وعليكم السلام تمام níbọ̀ ní gbogbo ó ń tàn ọ̀rọ̀ ti sọ fún ọ̀ ẹ̀rùn ríra ẹ̀ ní ọ̀lẹ́sẹ̀ láti sọ fún níbọ̀ nàìjíríà ẹni yìí jẹ́ ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ yẹn ẹlẹ́gbẹ̀ẹ́ ẹni tó wá tàn ní pé ẹni tó ń ṣe ìrìn àkọ́kọ́ bò lọ kí ni ìlú náà. a ti wá ní ìgbà yìí ibi tí orúfù máa ti wọlé nù ibi tí àkàtì máa wọlé nù àìsí abá límìtì ibi tí kì fáwọn kan lọ́fọ̀ọ́ àwọn tó wá fẹ́ ṣubú ẹ̀ wọ́n sọ pé àwọn tí wọ́n mú káàdì lọ́wọ́ nìkan nìkan wà wọ́n ọmọ tí wàá kọ́ sí ibi káàdì báyìí mọ̀ irú arábàjọ alábàgbé báyìí nìsín tí wọ́n ní ó wá invite yín tí wọ́n yẹ kí wọ́n fọwọ́ mẹ́rin kò sábòrò mẹ́ tí wọ́n ti bí ìṣẹ̀lẹ̀ wí ó lè gbàgbé kí ẹ lè fún mi ní ẹjọ́ súnmọ́ ẹ̀jú gbọ́ngàn ń lọ kó yọ ọ̀tọ̀ fún fún àwọn àṣọ fún súnmọ́ ẹ̀jọ́ kò sábòrò mẹ́ irú nígbà tí wọ́n yẹ sọ fún un ní ah, ó di hàn ó pé ó gbàgbé ni wá láti máa sóòm ẹlẹ́wà ìgbẹ́ eléyìí rẹ̀ kí máa sóòm ní ìbọ̀lù sí mi sí ilé ìgbẹ́ ló ń gan ní ìṣẹ́lẹ̀ ọ̀bà we are moving to 26 níbi nǹkan báyẹn ni ìgbàgbé ni wọ́n mẹ́rin àgbàlẹ̀ tó yíwa ìkókó náà ti báyẹn wọ́n wá ó ti àlà àlà náà imam bukari rahimahul báàbù kọlu láì tààlà هو عبد الخصام عبد الله كنا امام بغاري عمر وعن روما بوايكي اني عبد الجنب يمو نتاينا الدنيا الدنيا يمو دول يمو مصر كمان ديا كمان ديا قرأ وبري بوي يعني حديث 2457 رسم أبو عاصم عن ابن جريج عن ابن عبي مليكة عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال مواقيدة عائشة رضي الله عنها إن أبغض الرجال إلى الله على عبد الخسال يعني تبو كلهم كلهم ركوي لجو نعم تبو مو بيرو أي عراق مصر يوم مو إنه رمو là ń sọ̀rọ̀ nígbà lórí òtún wáyé sọ pọ̀ rẹ̀ fún ìṣẹ̀lẹ̀ nígbà kọ́kọ́ fọ́tò yẹn kọ́ gbà nígbà máa ń tàmù dúkẹ́ lọ́kà alẹ́ ibi mo tẹ̀tẹ̀ nígbà onílà ti fọ́tò yẹn fún ìgbà ló ti rí ẹ̀rọ mi o kọ́lọ̀ yìí kọ́lọ̀ yìí bẹ́ẹ̀ ló ti lọ́rọ̀ sí ọkọ́ mọ́tò bẹ́ẹ̀ lómi kí ẹ̀yẹ ní kọ́ sọ bẹ́ẹ̀ pé kí ẹ̀yẹ ọbẹ̀ yẹn kí ẹgbẹ́ kí ẹ mú bí bíléèdì ní àwọn yorùbá máa ń pẹ́ lẹ́nu rézọ̀ wọ́n máa ń pa àwọn kábàáwọn ní ẹlẹ́nu rézọ̀ ó fi kì í jẹ́ ọ̀rọ̀ nkálukú bí ẹ máa fi ṣe rézọ̀ àwọn ìdáàlà òun ni jíjẹ mẹ̀yẹ́ǹkì azẹ́rí àkọ́kọ́ fàlàdà kí ni túmọ̀ rẹ̀ ó jà mẹ̀yẹ́ǹkì azẹ́rí ọ̀rọ̀ sí kìí kọ́kọ́ lẹ́bẹ̀ẹ́ àbí ó kí ni túmọ̀ rẹ̀ àwùjọ ni gbogbo ìjọba náà ń ṣe yóò wá náà sọ ìjọba wà lórí bọdún ẹ̀kọ́ ẹ̀kọ́ náà lè rí ọba nínú ẹ̀kọ́ náà tó bá ní ìjọba yìí ẹ̀kọ́ ni wọ́n fẹ́ pa bọ̀. mọ parẹ ọdẹ gbogbo gbogbo bá lọ gbogbo balẹ̀ tó ń kiri rúdìà lọkọtẹ ọdẹ gbogbo ìjọba wa kiri wá máa ìgbàlejò lè yẹn kọ́ ní kíkújà ọdẹ yẹ àbá kabiru rúdìà ní ọmọ wa rúdìà rúdìà ọdẹ dúró sọ wá sì ti ní hójà lọ tí nìkan wá ti mú hójà lọ tètè gbà lórí bí wọ́n ti máa dúpọ́ sí pé ẹ mọ́sọ̀lọ́ bá ara ọ̀ mo sọ pé a sọ pé àlàákù yóò rọ̀ fúbi àdélá kí ni lábì rìjà àlàákù yóò rọ̀ fúbi àdélá a máa mọ̀ dúdú pẹ̀lú àdélá ni lábì rìjà ẹwọ ìjọ́kọ̀ kan ẹwọ ìjọ́kọ̀ kékeré kan láti jọ́ àwọn ìmáàmù ńlá láwọn ẹ̀ ìmáàmù Abu Hanifa امام مالك امام الشافعي امام احمد بن عمر رحمهم الله الله وعكب البوان امامت تعملوا فيه اعبروا فيه موسي سعراه زكاة الفتر وذي ابو عني فالك لوني الاسمو يو زكاة الفتر ما مانا ما يجيش عيقوني ابو عني فالك يو زكاة الفتر وذي واحد nínú research táwọn fáwọn sílọ wọ́n á rí pé sẹ́dínà ma'az bẹ́bẹ̀l asìdán ọgbà kò fi kò fi lọ́dọ̀ fún fìkẹ́ asọ àwọn tí wọ́n pé àfi bẹ́bínú àfi sha'ir grains gautama rice nǹkan ẹnlẹ́ fi yọ náà ni sẹ́dínà ma'az bẹ́bẹ̀l ọmọ àti ẹwà ní yemen tẹ́lẹ̀ bí wọn lọ tí wọ́n ń yọ zakato fìkẹ́ àwọn tí wọ́n ti gbọ́dọ̀ fún ìwọ̀n ògùn nídìí oúnjẹ aṣọ wọn nìyí aṣọ wọn nìyí wọn ti di ẹsẹ láti fi fún wa. sàábì nígbà rẹ̀ aláàkọ iná sàábà ní àbí ẹ̀kọ́ ni sàábì nígbà ìgbà ìgbà ráì gbogbo àwọn ìbámu ẹ̀ akákọlù ẹlẹ́ẹ̀kẹ́ ìgbà kí tí wá sí sàábà sàábà nìkan ni tí wá sí ànábì sọ pé aláàkùn di halal wa haram mu àrùn nìkan ẹni tí wọn pa halal àti haram jù nígbà lọ ó ń bà mí nìkan معاذ بن جبل وقالوا في الجنة وعفاع هو بقى يعني كان النبي محمد صلى الله عليه وسلم عند بعض الجنة من القيامة تبني أيها الساعة والجنة علماء دخلوا الجنة كل معاذ بن جبل يتي لغني وان ماي كما فلسا من كوا من كوا يجب جواله قد يوا قلوا أصبح عصر يلي في زكاة الفتر which means أراض كني أراض أبو حنيفة nínú àwọn kò mẹjọ́rìtì ló fẹ́ wò mẹjọ́rìtì náà Málìkì Ṣáfi'í Abu Hanifa ni ó di yẹn sọ̀rọ̀ mẹjọ́rìtì kọ́ ni ó jà ó di yẹn kàbí rù ó di rí nìyẹn wallahu ta'ala alam naam hadith one two thousand two hundred fifty eight باب اسم من خاصم في الباطل وهو يعلمه dáàbò ẹ̀sẹ̀ tí ń jiyàn lórí irọ́ tí ó máa oní àti ìpínlẹ̀ olóńpa ọgbẹ́jọ́ ń sọ yìí kọ̀kọ̀rẹ́t wọ́n sì fẹ́ ẹnu ìlú kankan wọ́n lè ń fa ọ̀rọ̀ lórí irọ́ حدثنا ابن عزيز بن عبد الله حدثني ابراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أروة بن زبير أن زينب بنت أم سلمى أخبرته هم قالوا زينب أما يوان مثل أم سلمى قالت إن أمها أم سلمة زوج النبي صلى الله عليه وسلم أخبرتها ماري أم سلمى زينب أمه أم سلمى أفوني روين أن رسول الله صلى الله عليه وسلم أنه سمع خصومة بباب أجرته هذه بطان كان فاورا لأنه أنا ليري أنا لأنه يعلاري والوان فاورا من جيا خرج إليهم تبقى السيوان فقال إنما أنا بشر الله إليه جامعة ولي وثم قال من تقوم جاني الجبيوني فقال إنما أنا بشر أجلد أمين يا بنا وإني سياتيني خصم أمي أوان يفعن كان قلت مفعن كان وعبامي فقال بعض أم أن يكون أبل أبلغ من بعد إني يكون أمي يجوان قرأي أدوالي مو جلك جلو أدوالي مو كي جلو فحسب أنه صدقه èmi gẹ́gẹ́ bí ènìyàn tí mo ti kọ́ máa máa rò kọ́ ní olú ní òdodo ó ní fa àṣìbò àna oṣù fa àkùdé láò bí zalik lórí mọ́ gbọ́ yẹn tó dáhùn lólódodo yẹn bá gbé òdodo fún un máa pé àpá ọ̀jẹ̀bi àpá ìlọ́jà rẹ̀ ọmọ ìlà zalik fọmọ ẹnu kàtẹ́ ètò ìwáhó bí hakim muslim ẹni bá fún ìtọ́ mùsùlùmí mi láti dájọ́ fojú pé lórí ètì فإنما في هي قطعة من النار إنها المجفون مجنا فونين يأخذها تبقى قطعة أو ليتركها تبقى كفلة ودي وظلم فوجدي أما بقي رأيو بقي جلع فانك كجع ما كنت بقولك عليه أنت تقول عليه أبجاره ما جعل دي ودي ما قلت ما قلت

قولي ملك سوى عالم سبحان شو قال لي أقول عجبي أسجل العون إذا خاف أجر أما مسين قولي منافق قولي وعى قولي السوء تعوضا فورا في ابتداعي حدنا بشر بن خالد أخبرنا محمد أن شعب عن سليمان عن عبد الله بن مرة عن مسروق عن عبد الله بن عمر رضي عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال رسولنا عبد الله بن عمرو رضي الله عنه أربعة أربع إن كمان أربع كمان كمان من كان فيه من كنا فيه كان منافقا يجب أن كمان يعني لا منافقين منافقين أو كان فيه خصلة من أربعة كانت لا في خصلة من النفاق ìgbọ́n pé ó bá ní ẹ̀yọ̀ kan nínú mẹ́rẹ̀ rí ó ní kì kan nínú ó ní kìí sáà pìsẹ̀ntì mú láti kìí dànù ó di wa ní ọgbọ́n mẹ́rin ní ẹ̀yọ̀ tó ti sáà pìsẹ̀ntì ní ẹ̀yọ̀ mẹ́rin ní ẹ̀yọ̀ rẹ̀ pìsẹ̀ntì ó bá ní ẹ̀yọ̀ kan lánú àwọn mẹ́rẹ̀ rí ó ní kìnnìkìnnì ó ní tó pìsẹ̀ntì mú láti kìí dànù ó ta ẹ̀dá kìí pàkì ọgbọ́n bá ní ìwà إذا عدس كذب تبعثر يقرأ وإذا وعد كفى تبعثر يويه وإذا آهد بدر تبعثر يودعي وإذا خاطب فجر بدت الفنفع يوصل بدعي مبيه يقول يودع يقول منافق يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول يقول ولم والله ولم بايع يعبيك صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمه الله kí n wọ́n ní orúkọ àwọn àbùlàtí bàbá wọ́n ní ṣé èèyàn lè pe àwọn àpá pé kí wọ́n wá bá èèyàn tí fúránì ní ilé èèyàn pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ fi wá ìlọ síwájú látọ̀dọ̀ ọlọ́run àgbéga àti lọ síwájú látọ̀dọ̀ ọlọ́run. àbúrò ń bẹ̀ ọlọ́run sọ̀rọ̀ nù sọ̀rọ̀ tó náà yìí dà áyà kàtìsáàbì يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه وسيلا وجاهدوا في سبيله لعلكم تفلحون يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا وابتغوا إليه وسيلا أدوان كتير سكين بذلوبة اتقوا وجاهدوا في سبيله بذلوبة so iman fi Qur'an toro he abi gaswa pe ishra'ul Qur'an was'alullah قبل أن ياتي قوم يقرؤون الكتاب ويعقلون به جاوز يبقى عندهم بقى كوين يكون له قالوا إخلاص كده يقولوا وجهوا فما بني تواجه ويقول له قالوا إخلاص كده بقول شاجع كده بقى الأدبع ودي يقول إبادة ما فعل ليش وقت إبادة يسترون كلوا الله وبعد ودي الله تعالى عالم نعم oníbèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní orúkọ àwọn àtẹ̀jídé ní fúlùfù ayé láti ìbánáwá wọ́n ní kí ọlọ́run mọ́tà àti àlékún olùmọ̀ọ́yé àti gbogbo jẹ̀má amárúkà gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń gbé kalẹ̀ ọlọ́run ká lẹ́sẹ̀ fún gbogbo wa. mi ò láyà dá lókè àwọn kọ́lọ́run sànù wa. wọ́n ní ìbéèrè àwọn ni wípé ó ní nǹkan tí wọ́n ń ṣe bí dáadáa wọ́n ní ṣé bàtà láyè àbí kí ẹ ṣe dreadlock náà fọ sí ibà àbí islam ń gbà láyè. islam ọgbà láyè gbogbo always islam náà fi kí ẹ wà méjì kúrò ń gbà wá ní kúrò káwà ká máa tẹ́lẹ̀ nítò ara wa ká máa di dárò sí nǹkan kan ká máa sẹ́yìn bí dáadáa nǹkan kan àbí táwọn yẹn ti ní fi wọ́n fa gbogbo ẹgbẹ̀gbẹ̀ ẹ̀rọ báyìí kí wọ́n ti kàn sí gbogbo lè kọ́ bá ṣe rí àmọ́ wọ́n fẹ́ fa gbogbo ẹ̀ ká fa gbogbo ẹ̀ káyé gbogbo ẹ̀ ká fi gbogbo ẹ̀ lẹ̀ kí wákàtí máa tó ṣe arákùnrin kan yọ sí ìgbàjọ́ kó ṣe wọn ẹ̀ yẹ́kẹ̀yẹ́ kí wọ́n àmì ìjọba àǹtàǹkà fúlù àti láìsí bí ìnáwó ti báyìí fọ́ọ́sì báyìí arákùnrin ọ̀rọ̀ ẹ ti yé bí ká lọ lè tún ẹ̀ṣẹ̀ náà níbi ẹ́ ìkọ̀ adá báyìí tó mẹ́rin tó ṣe ìtọ́n lọ ni ìkọ̀ bá báyìí bí ká mẹ́rin tó wà bí ṣe ìtọ́n lọ bí ṣe fún àwọn arún mẹ́kàn tó yẹn ṣe ní ìsinyìí ìtọ̀ ní àní ẹnìkan ròyìn nǹkan fún mi pé wọ́n ti parí pé irú àfúláwọ̀ ẹ̀rí ìṣẹ̀rù rẹ̀ báwọn fún brown irun rẹ̀ brown ni bàtà rẹ̀ brown ni ago báwọn kan blue oṣù ṣe wọn báyìí ni wọ́n dà ó ní wọ́n tó kún sí nìkan nù ẹlẹ́yìn mọ̀ tó gbà ẹlẹ́yìn ó ní sẹ́yà ti tẹ̀sí lọ́pọ̀ nù ó yẹ ọlọ́mọ yìí kẹ́míkà jọ́ àti ilé ọlọ́mọ sọ wà nù ọlọ́ọ̀bà náà. oníbẹ̀rẹ̀ ilé wọn ní orúkọ àwọn Mariam láti ìlú Marapa wọ́n ní ẹ̀dáàkùn sí nǹkan wà tó jẹ́ bí ojú kójú ojú búburú tó bá sì wá kí ni àdúrà tẹ́yàn lè ṣe fún irú ojú báyìí bẹ́ẹ̀ ni àwọn ojúkú tó wà alúgbé gan wà lára àtùmọ̀ fún wà lára wọn lọ́fà àdúrà tó yẹ kẹ́ máa ṣe fẹ́ tó bá ní tó bá rí ìkàkà tó bá wù tó lójú kú ní máa ṣe Allah tabarakallah sáàbì ìkàwé ni tó bá rí ìkàkà tó yẹ lójú kú ní máa ṣe Allah tabarakallah láti yẹ la hawla wala quwwata illa tí kí ní máa ṣe ni lórí ojúkúrú ní wọ́n ti wo nǹkan báyìí nípa jẹ́ báyìí arákùnrin kan láyà ní tẹ́lẹ̀ mi ó kàn rẹ̀ nìkan tí ń wẹ̀ máa rí àgbẹ̀ áá ìrẹ́ rẹ̀ ńlẹ̀ báyìí ó sọ bó tọ̀ ṣùṣù wù nù ọba arásẹ̀ ìbàdàn nàbí ni áá ojúkúrú kan ti kọjá níbẹ̀ alákọ̀ọ́jà mi lábẹ́ alákọ̀ọ́jà mi kọjá wọn nígbà pé wa wọn ni kó sì wà lá bí ọ̀la yẹn wọ́n á dà sí ẹni tó sọ ọmọ làwà àdúrà tí ẹ máa ṣe náà ní ní abẹ́kùn lé bisimilayi tawakkaltu allah la hawla wala quwwata illa billah àtàdúrà tí sayyidina abbas radiyallahu anhu gbogbo àti bí sẹ́nà kọ́kọ́ kún lájọ lómi kọ́mọ kọ́ allahumma inni as'aluka al-afwa fi dunya wa akhirah lẹ́yìn náà ní àti kákẹ́hùn kákẹ́ ayatu kursi o kúrò láwù mẹ́ta falak mẹ́ta zurum náà mẹ́ta ní àṣùbà àti magrib ju yòókù ká fún ọlẹ́yẹ kọ̀ọ̀kan ó di wa all very very important nǹkan báyìí nínú ẹ̀ka gbogbo wa ibi àwọn ojú kúrú ju àwọn ojú tí ọ̀dà àwọn kàkẹ́ nǹkan ó di wa wallahu ta'ala. ìbéèrè ilé wọn ní orúkọ àwọn Abdulrazak láti Borno wọn ní asalaamu alaykum wọ́n ní tí ọlọ́run máa ṣàfi ọ̀pọ̀lọpọ̀ bárkà sí ìmọ̀ yìí. sàmì àti gbogbo wa náà. wọ́n ní láti gé ọrọ̀ àwọn ní kúkúrú wọ́n ní àbúrò àwọn ọkùnrin eh, ní ó jẹ́ ẹnìkan tí èyí ti ju ẹnìkan kan nínú ẹbí hmm. àtà kò é gbọ́rọ̀ sí àwọn bàbá àwọn gan lẹ́nu hmm. bàbá àwọn gan bàbá tó ní jùjú nínú ẹbí tó lè bá a sọ̀rọ̀ pé ó sì ti ṣe ìpanilára ó ti kó aburú bá ẹbí gbìyànjú ibi pé àwọn yòókù àwọn wá gbìmọ̀ pé káwọn pàtì káwọn yá kú nínú ẹbí wípé hmm. nítorí gbogbo tó ti ṣe fún ẹbí tí ó ti tẹ́lẹ̀ kankan tó lè bá sọ̀rọ̀ tó lè bọ́ sí lẹ́nu hmm. wípé ṣé bí àwọn bá ṣe irú nǹkan báyìí ṣé láti ìgbàkú ní ẹbí ṣe islam ìfaramọ́. ara islam ìfaramọ́ ọ̀rọ̀ ẹbí ní agbára púpọ̀ òun gan kó mọ̀ fílẹ̀ kí wọ́n bá ṣàdúrà kí wọ́n máa ṣe wáàsí fún un ọgbọ́ ọkọ̀ gbọ́ ọkọ̀ mọ́tò kó dùgbà tuntun tó gbọ́n àkàtì ara ọ̀ ọlọ́run fẹ́ ti kẹ́sùn wa wò ni ó sì máa fi kíni arákùnrin kan sọ wà lẹ́bi sílẹ̀ ní yá Rasulullah ẹni ẹ máa fi kíni àwọn ẹbí wa àwọn ẹbí ti ni mò ń tẹ̀lé ara ti wọn abúlé wọn ti fún mi ní ìta fi wọn náà ni abúlé wọn ti fún mi níbi ni tíráìpù tọlọ sọ ọlọ́run ọba ò ní yé èèyàn lọ́wọ́ lórí wọn ọlọ́ bí àkóso ìfúnlẹ̀ rúgbó náà jẹun káwọn máa fi dára sí i lóbi láti dáadáa kọmọ sí dáadáa sí kọmọ pàṣì láti lọ ní òwúrọ̀ níbẹ̀ nǹkan ọmọ ẹ̀yà wọn nílẹ̀ yìí náà wẹ́ẹ̀ dán òun náà tún gbígbà nǹkan wọ́n ń dá ọ̀tẹ̀ lẹ́nu kó wọ́n ti bẹ̀ wọ́n bá sọ pé ìtìfá láti síbi láti láti kọ̀ láti yà ìtìfá ilẹ̀ ti yà ẹ̀ lè fi aburú wí lẹ́yìn dáadáa wọ́n yìí máa tẹ̀ fún yẹn máa fi dáadáa lọ́kùnrin ó di wa ó di dáadáa ti àlàálẹ̀ ó di eyín wọ́n lé wọn gan wọ́n dà á lóhùn ọmọ tó ṣe ni ṣìtọ́ọ̀nù ń dẹ̀ra àwọn àwọn onífẹ́ ọ̀lẹ̀ fún ṣìtọ́ọ̀nù wọ́n làwọn pàtì hùn wọ́n fi àwọn mọ́tò ṣe yúmbàs àwọn títà kan wá jà níbi tàlímù àwọn títà méjì kan wá jà àbájá kọmitì discipline wọ́n ní ọgbọ́n wá sí tàlímù fún oṣù mẹ́ta kan ní àbí oṣù méjì ni ọ̀rọ̀ yẹn ṣe mi lọ́rùn mi ní chairman but àwọn kọmitì tàyẹ̀ ni wọ́n mú Ah, ìfihàn wa bá òkú bá lọ ní mẹ́lẹ̀m bá lọ ní màmá bí lọ mẹ́lẹ̀m ah, náà àà ayé sinimá kó kúrò kúrò yìí duka ne suna zuwa wani magana Allah suna fada suka kore su ai kun ga mutu su je wani shaitan kenan ai wani magana Allah shi zai cinna su kulewa wala wani ya biyo lọ́wọ́ àwọn ah, bá wọn da shaitan lò wọn láti wà lè wọn ai wọn ti shaitan ni kúkẹrọ lọ́wọ́ ó di ilé ọlọ́ọ̀bá wọ́n fi change ọlọ́ọ̀bá kó sí so always kí ẹ bá ti fúṣì kan ẹwà ayé àdúgbò sẹlẹ̀ alákòókò mo ti kún wà nà wọn kan náà bá alumíní sí báyìí fún mi kí wọn ní ọlọ́wọ́ pọ̀ ẹ̀ alábì nílá àtàyìn ṣe tán àlè aláyà dìk ara

àwọn ọmọ bí àwọn ọmọ ìṣẹ́kọ̀ọ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún ìdíkẹ́ àwọn ìdúgbò bí àwọn obìnrin wọn ni tó wà lọ́dà kọ́ lóbìnrin. ọ̀rá ìjọra. àwọn ọdẹ ẹgbẹ́ wọn láwọn náà lu àyẹ̀ká ń bẹ̀ pé wọ́n á ń bẹ̀ pé ṣé ó wà láti. ó pé kí ni wọ́n lò kí wọ́n máa wọ̀ yẹn kí náà gbé bẹ́tú fúkúrú ń bẹ̀. àbáyọ̀ ta àtàrí nǹkan kan lẹ́yìn wọ́n tẹ̀lé ìrọ̀rùn papọ̀ àwọn báyìí náà kò olójú ojú tó ti báyìí tí òun ló síèrè síèrè jẹ́ ní ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn sábà mọ̀bì kọ́ọ̀tù àbí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá méjì tó kò kàrọ̀ báyà ní síèrè òdì ẹ̀kọ́ ọ̀run lẹ́kẹ̀ẹ́ níwájú àgbègbè wọ̀ ṣẹ́rì kìtà síèrè lóko òyìnbó síèrè kò fẹ́ kẹrì àmì láì pé wọ́n bu lẹ́túrù bù wọn fún wọn fún wọn wọ̀ kí kò sábúrú mbẹ̀ Allahu ta'ala alim náà wàhálùkùn sàlámù ọwọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ lẹ́yìn láàárín rẹ̀ mọ́tòlé àdúgbò ó ní ìmọ̀nà wa wọ́n rí lẹ́nu wa fún ọmọ tí ìwà débìlà tẹ́lẹ̀ ọba rí tó máa débìlà pé ó di àwọn ọmọ yẹn náà ṣe fún nọ́ọ̀mà ọmọ òun kan ó ti wá fẹ́ ó ti wá bí fẹ́ fún ìjọ mélòó kan wọ́n wá lójọ friday òun wá ní àwọn ọmọ tí jẹ yẹn rí tó fi lé fìlà ó ní nínú àwọn ọmọ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó bá fìlà ọkàn rẹ̀ ni ó ní orí rẹ̀ kẹ̀ ṣéǹgì ó ti ṣe ohun yẹn tó ti kún wọ́n ní wọ́n á fọwọ́ tó sí ní gàgà wọ́n nígbà tí wọ́n wù ó kiri báyìí ó sì máa ń lọ yà sí ọlọ́bàjá wọ́n ní wọ́n ti lé rẹ̀ náà wọ́n ti lé rẹ̀ náà wọ́n ní tó wá kéré pé ipò lè àwọn àbọ̀rún rẹ̀ àwọn sábú tó ṣe ọjọ́ friday ọjọ́ friday lọ́sí christmas rẹ̀ wọ́n ló tó wọn lọ ìsirayílà àwọn wá bèrè àti ipò lè ní kaduna àwọn àbọ̀rún rẹ̀ sábú tó ṣe lórí rẹ̀ ó mú màrà pé káwọn òbí sábà ọmọ tí ì ní ọkọ̀ àti àwọn òbí nìkan gbogbo wa náà nìkan máa kama ṣọ́ra ti máa sí àwọn ọmọ wa yóò bá làákà ìpọ̀ nígbà tí máa lò náà ní ìwà kankan yóò bá ní ẹnìkan ní ma ìgbìyàn ní ìwò tí wọ́n bí nígbà ara ògbúbi ìdámà 200 ẹnìkan ní ma yan 200 ní ma wò wọ́n mú ìtò wọ́n mú ìtò wọ́n mú ìtò ó dé wa wọ́n bá kó fúlá ti kún rẹ̀

ìwé òun lè máa gbẹjọ àwọn kò rí bẹ́ẹ̀ lè dè bẹ́ẹ̀ bá lè bọ́ ọmọ àgbà wípé kí í mọ́ bẹ́ẹ̀ bá sì bẹ́ẹ̀ bá sí ọ̀bá sí àwọn ẹ̀yà ọmọ tí ẹgbẹ́ tí wọ́n máa ń fa tí wọ́n máa bọ̀ àwọn òsì tẹ́lẹ̀ ìgbàlẹ̀ ara mọ̀ ẹ̀rù ń fi wọn lọ tí wọ́n á ẹ̀sùn lámà tí wọ́n bá bá wọn bẹ́ẹ̀ tó bá di jọ́ọ̀rọ̀ náà rèé ọkọ̀ pẹ̀lú ẹgbẹ́ ẹ bá sì ṣe sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí mi ìgbàlẹ̀ wọn bá bá ẹ pé òbí kọ́kọ́ fi ọmọ àwọn àlámọ̀rí yóò rí bí tẹ́lẹ̀. ẹ kò sábà ń bẹ̀ pọ̀ káwà rí bí tẹ́lẹ̀ káwà rí bí tẹ́lẹ̀ sọ bá aṣọ lónìí ọlọ́lá tún bá aṣọ tóbi ẹ̀ bá bọ̀ irú tí bàbá àmàdì sọ fún níbọ̀ rẹ̀ nítorí pé ọmọ ẹ̀yìn ẹ̀ gbẹ̀kọ̀ ọmọ mi lọmọ yìí ó wọ́n sọ pé ẹgbẹ́ ọba báyìí mo bá a sọ̀rọ̀ nǹkan ọmọ rẹ̀ báyìí báyìí tètè báyìí báyìí ní ìwà kìkìkì ní ìyá ní káàkì ṣé adam rahim ọlọ ọba yẹn nínú àwọn fásitì ilẹ̀ yorùbá bí nàìjíríà ní ọba yẹn ọba yẹn ti bá kó àwọn ẹran ọgọ́rùn-ún jọ hundred ẹ̀yọ̀ kankan bá ní àrùn la kò kúkú la ẹ̀yọ̀ kankan ló nù àwọn nàìjíríà aláfẹ́yọ̀ kẹrin sáàrin wọn àlàáfíà àwọn tìǹtìǹtì kò ní ran ẹyọ kẹrin àmọ́ àárẹ̀ ẹyọ ní ọ̀nà gbogbo àwọn tìǹtìǹtì àwọn ọmọ báyẹn tí bá fi wọ́n lẹ̀ tí ẹ̀rọ máa wọn tí bá wọ̀ pé àwọn bàbá wọn bìnrin làkọ́ aburú yẹn ọmọ di máa sọ fún wọn náà ni ọgbọ́ bí wọ́n wà o ọmọ náà ojú wọ́n àwọn ọlọ́ọ̀bà ẹ̀rù tí kìíní àwọn ń sọ́ntù wa ó di wà ìsọ́ yẹn ó dé àbí àwọn àtàbù sàtì àwọn tí wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe ẹ̀ka ẹja lójọ sáàdì tí wọ́n lè dúpọ́ lójọ friday tí wọ́n lè fa omi ẹgbẹ́ ìjọ sáàdì àwọn jẹ́ ẹ̀má pọ́ lójọ sáàdì nígbà yóò gbọ́dọ̀ máa ń dẹ̀kọ́ wọn àwọn ọjà tí wọ́n bá la ọ̀nà omi síbi tí ò sómi àwọn ẹja ẹ̀rọ ibi yẹn ti bẹ àwọn ìjọ àwọn lè fọlá sínú ní ṣe mọ yọ sí yóò parí sáwọn ìgbà rẹ àwọn àwọn jẹmọ àti ìlú ìgbà àwọn kan náà ṣe ẹ ìlú kan nù àwọn kan ṣe wà ní gbogbo ẹ ọgbọ́n tẹ̀ ń dá ikọ̀ bá àwọn ẹ̀bẹ̀rù ọlọ́wọ́ bá àwọn kan ní a ah, kí ló kàn yín ẹ fi wọlé ọlọ́wọ́ yọ sí wọn ọlọ́wọ́ yọ sí wọn kí ọlọ́wọ́ sọ ń sọ́kọ̀ àràf wọ́n àti ìbínú òun dé àwọn tí wọ́n ń ṣe wà ní òun làwọn àwọn tó bá ní ẹ̀ òun là àwọn ọgbọ́ wọ́n síwájú fún wọn gbọ́ ọlọ́run wá fi àwọn méjèèjì yókù rẹ̀ àwọn tí wọ́n ń pa ẹja ọlọ́run sọ dọ̀bọ̀ àwọn fáàmì ní àwọn tí wọ́n ní gbọ́n síwájú ọlọ́run sọ ọ̀nà dọ̀bọ̀ ó di wa síwájú ká síwájú ọmọ sọ fún ìgbà fún wa pé ẹgbẹ́ máa expect ṣe bá ti wá àdéjà ní káwọn yẹn gbọ́ àbí báwọn àfẹ́ wà láwùjọ ẹgbẹ́ ní gbogbo yẹn dáa kí ọgbà òjò ànẹ́bì sẹ́lẹ̀m ara àwọn munafik òjò ànẹ́bì sẹ́lẹ̀m àwọn tí wọ́n tí wọ́n pé orí wà yí dànù ó dé jókòó báyìí jókòó báyìí jókòó báyìí jókòó báyìí ọba ìṣọ̀ ọba ìṣọ̀ ó ti mara wọn ó di wa bí àwọn gbogbo yóò mọ mara wọn bí àwọn tó mu sìgá ni ó ti wọlé pẹ̀lú àwọn àwọn tó mu sìgá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà munafik mara wọn ó lè wà ń bẹ̀ ó lè wà ń bẹ̀ ó lè wà ń bẹ̀ ó lè ó di ẹjẹ́ ẹ̀kọ́ rẹ̀ bàbí bì ọmọ ń parẹ́ jẹ́ ẹ̀ẹ́dọ̀ fún ọ̀nù ó di ẹbí ti lọ nìyẹn tí wọ́n dé náà rí ìbẹ̀rẹ̀ pé ó dúró lórí òótọ́ ló dúró rí ó dúró tọ́ ẹni kí wọ́n ṣáàdúró lórí má sí èsì tó pé à nígbà wọn ti wá kàn bí irọ́ ìdí wa bá ó ràn án ọmọ tó bá bá tẹ̀sí máa sọ ara ń bi àwòrán náà rọ́ọ̀kan afáàní wọ́n ní àdúrà táwọn bàbá wa máa tí jọ ní ìṣẹ́ ní ara mi rù kí ìrúlù bẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ lọ́pì lọ tuwa gan-an máa mọ̀ pé máa rù pé ẹ̀rì tó gbogbo wa náà tí gbèrò láàrò kí láà ń gbógun tìlú níwáàzí wa kí láà ń gbógun tìlú dídá òun ni ó jù bẹ́ẹ̀ lọ ó ní àdúrà wa àdúrà oní àjọta bàbá wa ti yàn kí ọlọ́kọ̀ bá padà adébọ̀rẹ́ ó lámì irú wa náà tó padà adébọ̀rẹ́ àìlásìkò yìí ń lè níbi ìdúgbà wọn. ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àgbà ah, wọ́n á ní ọdún wọn bílíà ní òtò àmọ́ akọ́kọ́ yẹn gan ní akókò ti jù kúrò àwọn tó ń gún wa ibi àwọn tó ń gún wa ọmọ ń ṣe ẹ̀kọ́ bí eyín ẹ̀kọ́ ń ṣe ọ̀la àdẹ́bí wá ibi ìyàwó ẹ̀ ń gbọ́ ọlọ́run ìmọ̀ apá ẹ̀rọ mi rẹ̀ fún àfá ẹ̀gbọ́n kí wọ́n tún wí ní dúdú lọ́sọ̀ dúdú lọ́sọ̀ ó ní gbúmi níbi àfá ẹ̀ ń tìtì ó ní ẹyin tẹ pẹ́rí nìyẹn ọlọ́ ẹ́ bàbá yín níta nínú ọkùn ní báyìí jẹ bàbá wa nílé olùdókòwò bá nínú ọkùn ní báyìí jẹ bàbá mi tó tó mọ jágbe lọ́kẹ̀ fẹ̀rẹ̀ ó ní ẹyin ọlọ́run kó sànù wa ìjọba tó lẹ́yìn àwọn ìgbàpẹ̀ ti pẹ́lẹ̀ pé àwọn olùdíkù kàdúná wọ́n fẹ́ jẹ́ síbi ìjìnlẹ̀ mùsùlùmí àwọn bọ́ra brazil náà náà wà nínú àwọn tó lọ́gbọ́n ghana nìyí ọ̀pọ̀ ní bẹ́ẹ̀ bọ́ọ̀lù ó di eyín àwọn tó gbẹ̀bí mọ̀ lọ ó di eyín wọ́n pẹ́lẹ̀ wọ́n bí wọ́n makafi gọ́ọ̀nù makafi ó dáa bẹ́ẹ̀ ọ̀rọ̀ jami àrí wọ́n lọ yọ mí ọdún yẹn ni yarima yanzu bakura ni si jaaji ẹ o si ti mura an kuli ni balo jamoni b'a ye alali su kanu ni ajo tu ka gana makalo ni ale o ba o ba gbẹrẹ o tu ti gẹrẹ ilu wa lọ ọlọ ma de lu ka fọ kabi wọn ni ko tuba ẹ tuba tuba wa lọ tuba ni a ba lọ yẹyẹ ba tuba lọ ni dugu ba ma lọ wákìrì ni ma kabi ẹ ọyún ma kama gbúrò ara wa lórí sẹ́ẹ̀dì ni kabo nàìjíríà o àwọn nàìjíríà ọlọ́run máa kó sí àánú wa ó ní yé ọlọ́run kó sí àánú wa ọ ẹgbẹ́ dàmú wa ẹgbẹ́ tó kí ẹ sì kí àwọn èèyàn dàmú wa káwa tó sáré pé àwa kì í tẹ ọ̀sẹ̀ rí kí n tàn sọ òdodo mi níwọ̀n bá gbára wa níbi yé wa ni ọ̀sẹ̀ bí lọ́wọ́ àti gbọ́dọ̀ ti rí àti mo ti bí a bá bọ̀ báyìí èyàn bá a kébì sẹ́nu ló bí wọ́n á sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ kò lóye ó ní yá bí bẹ́ẹ̀ kọ́ ni kí mo bá lọ́dà mi lóun mọ́ o. Ah. ọmọ ẹni náà àwọn tó wọ́n bẹ̀ àwọn alìjìgbà àwọn tó wọ́n ti ṣí ìgbẹ̀ wọ́n ní tó òṣèlú ìgbẹ̀ ìgbẹ̀ ìgbẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ gbígbọ́ yẹn tí wọ́n á rí káwọn dàrú. tó ní wọ́n parí fáwọn bẹ́ẹ̀. jẹ́ ẹni sọ̀rọ̀ yẹn náà pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ nílé gbìyànjú àti ọ̀rọ̀ ìgbàlejò. ẹbí ìdèrí ta àbùkù ní nàìjíríà kí ọmọ bá lọ fún ọgbà mi kí ẹ bá mú ilé ẹgbẹ́ mi jọ. nǹkan ìyẹn jọ wọn ni wọ́n àpò àmọ́ gbàgbé ìgbìyànjú àti ìgbà ń sọ̀rọ̀ kí àwọn bí ó bí ó rí pé iṣẹ́ òun tí yóò fi yíyọ náà bẹ́ẹ̀ á ní tó lọ́wọ́ ló ń kó wọn dà fún yíyọ yìí ìjọba pé. rárá o ẹgbẹ́ ìṣọ́lọ́ wà mo sọ fún pé àwọn ọlọ́run àwọn pé àríyá èso dá ìmọ̀ nìyẹn yọ̀ọ́dù ilẹ̀ àṣìṣà yìí kó bínú ń bi nǹkan kò mí nìkan ọ̀sọ̀ ọjọ́ ìbù wọ́n bá bí ìbù àwọn ọ̀sọ̀ pé mo ẹ fẹ́ ẹ̀kọ́ tí mi sọ òdodo òtún yọrọ mi láti lọ lórí ọkùnrin jẹ́ aláàfọ̀ aláàbùrú mbẹ̀ àwọn àwọn àgbà orí yọ dá ayọ̀ kò ní dá àpẹẹrẹ ìsìnkú àwọn àpẹẹrẹ ìsìnkú àwọn ó di àwọn àgbà tó ń gbà ní ọgbà fọmílì máa fún sí ẹ̀kọ́ àpá ẹni ìlú sábùrú mbẹ̀ wọ́n fi gbogbo tí wọ́n sọ gbogbo tó ń ṣe ọ wà ní límìtì ṣẹ̀ríà àti fàjẹ̀rà ni pé

abdullahi bin abbas ma ṣe bẹ́jọ́ ni láàbàk abákọ̀ọ́kọ́ òbí ọ̀dá ni o lẹ́kọ̀ọ́ ni tí wọ́n ní ẹgbọ́ bí i àkíyàn yọ̀ lẹ́kọ̀ọ́ ni bin abdullahi bin abbas ma ṣe báyìí pé láàbàk abáyọ̀ ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni alamina ṣe bẹ́ẹ̀ fún na ma'azu jabal ó ní sakalábíkà kíkì ọmọ ìyá ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni ìyá ẹ̀kọ́ ẹ̀

ó lè yóò kú wà pẹ̀lú rẹ̀ pẹ̀lú ọkọ̀ṣẹ́ ti kan náà àwọn tó ní ẹ̀kọ́ ojú òjò èyí wá wọ́n kúrò ní ọmọ yìí àwọn òbí rẹ̀ kí ẹ̀kọ́ kìí pé bàbá ní kí ọ̀gá àwọn òbí tó parí kò ní lọ bí ti jẹ́ kó ní kúrò wà máa ń àwọn òbí yóò tó lọ wọ́n ti níbẹ̀ ní irú ọmọ báwọn tó ń tẹ́lẹ̀ tó wá kọ́ṣẹ́ ọ̀ kí ni. aláàkọ òbí ọ̀gá yẹn kó mọ̀ sí kó ẹ̀ kó máa bá lọ́wọ́ bá always effort you are. Come on, fi spiritual intelligence the body and the soul the body and the àwọn effort are, the soul is need to ah spiritual activity ọdún kamar bóyá effort wa ni yóò fà ní nàtíjà yóò fà ní result ga the spiritual activity náà wà mbẹ àwọn abẹ́lẹ́ ọba ọlọ́wọ́ bá sọ́rọ̀ lọ́wọ́ nípa náà gbọ́n bá sọ́rọ̀ ọlọ́jọ́ wọn bú iye mẹ́rin àti ìdílé làmọ́ ṣé wà sọ́n fún ìjọba ìmọ̀ òlùwà ìjọba ìsìwáàrì oye tí wá pé ọmọ rẹ̀ abdullahi wà òkú bàtà ẹgbẹ́ bàtà jáde ọmọ rẹ̀ muhammad bello ẹgbẹ́ ẹgbẹ́ bàtà jáde wà rí wà wọlé lọ ìgbà táwọn yẹn fi wà ń tàwọn mọ́ sí ọjọ́ ìṣọ́kọ́ ní ṣíkà ní ìṣàlùwà máa do ọwọ́ pẹ̀lú náà àdúrà ọ̀nà tó ń dà wọ́n ti wà ń tàyẹ̀ ṣetán ti wà pẹ̀lú wọn ibi gẹ̀ ṣetán lè jẹun mọ́ ọkọ̀ mọ́lẹ́kì ṣetán lè jẹun sọ̀rọ̀ ọkọ̀ mọ́lẹ́kì ṣetán لوفا دا القرآن قران بفاس سوره تقف على الاقراء دي كما ده سوره ده مزمل ايه السبيريتوال افيكتيف يا ايها المزمل قم الليل الا قليلا نسبه سبيريتوال افيكتيف دي قل إنا فنوكي عليك قولا ثقيلا الناس هذا اللي مدفن بعضنا يا يا مدفن قم فانذر ó ti kọ́wọ́ tírénà pẹ̀lú kí ni spiritual aspect kan ẹ̀ export ó díje wà nítorí ni lókè alẹ́ kan sọ ọlọ́run sọkílà ọjọ́ mi kúńtọ́ àgbẹ̀ ó díje wà so always wà sí wà ní ọlọ́run yẹn sọ̀rọ̀ àmà bẹ́ẹ̀ lọ́wọ́ bani kọ́ ọdí kọ́ wa ní káfíìrì lára wọn yẹn kí káfíìrì lára wa tá à ń sọ ìná fúnra wa kó sì ní káfíìrì lára wa ó díje yín wallahu ta'ala àlà ọ̀pọ̀ nìkan sọ fún mi pé ní láàrin àníyàn sọ arsala ní sọ fún mi báyìí ó láwọn ti bá ikú tàlímù ní ìsìn fún abẹ́ ti tàlímù mo rò ó pé bá káà dr martin ìrùkú bá mu ìkó dàmú tó ó ní àwọn rí kí tàlímù bí káwọn ará ìṣe zikir nà a máa ti kírun tí wọ́n ti àwọn zikir díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí àwọn kà bẹ̀rẹ̀ tàlímù ni àwọn kà tàlímù kálukú fúkàdé ó lójú ó kọ̀ ọ̀rá ìkó sí káwọn ará ìṣe ti láti kùrán náà kò káwọn yẹ ṣe zikir náà gàgà ní máa ti àwọn á sọ pé ó máa kí o tán the first thirty minutes kúkúrú kò sí àtúkà tó bá wò sí láwọn ẹ̀fẹ́ sí lẹ́bìsì then ala after thirty minutes láti wà bẹ̀rẹ̀ tààlìb nítorí mi tán tó ń bára ní sẹ́ni ọmọ rẹ̀ fún mi wá ah, ká it's a very good idea o máa ń gbà kò sí fèsì nítorí ọpọlọ kò ní ìfẹ́lọ́ bíṣẹ́ thirty minutes àná yẹn gan bí wọn àwọn àná yẹn gan ọdún yẹn lómi ìlà ayé ẹ̀kọ́ ni so ká máa encourage àwọn yẹn kó mo sá tẹ̀lé kí wọ́n ti pín wọn bá nzọ fọwọ́ tẹ̀wé ìwé ìwé tí a ti pín àtẹ̀ هو ما ترى فيه في بركة ثالثة أنت لسنة النبي محمد صلى الله عليه وسلم أجل أجل بدا أجل بنا في الأخير ما سنة من الرجاج والله تعالى عالم نعم وعليكم السلام دل الله نعم نعم àwọn kan lè fi wí pé ẹnì kan sọ pé kò sí ẹni tí wọ́n ti òun ní nàìjíríà kò sí ẹni tí wọ́n bẹ̀ kúrò àwọn apáàtì máa kọ́ lù wọn wọ́n á ní kíákíá àwọn ẹni ilé wà nù wọn hmm. wọ́n á wé ìlú wọn ti kí ìwé àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ ní ìlú wọn. ẹni ilé wà nù wọn àwọn ìwà bẹ̀rẹ̀ ìlú pé ẹgbẹ́ aláwọ̀dìbò tó lè ní ìjọba ẹni wọ́n fẹ́ ti lè fún mọ́ òwe fún lára pé òfin ọ̀dì jẹ́mi ní ọ̀pọ̀ ní parọ́ ní ti ọ̀pọ̀ ní tẹ̀lé ní àwọn ọ̀fẹ́ ní wọ́n tó mú ẹgbẹ́ bá. ní ọgbà báyẹn láti bó tó yà láwọn tó kọjú dédé wọ́n ròyìn mọ́ọ́dù bùkà fún wa ní Àbújá ìtúkẹ́ni rẹ̀ gbogbo àwọn fún àlẹ́yìn rẹ̀ gan nígbà tí wọ́n rí táyà ọ̀fíṣẹ́ kà tó máa lò kó máa gbé lọ ni àmọ́ òun gbé kalẹ̀ fún ìsìnkú táǹkì ní wọ́n bí fún pẹ̀lú kóòtù ìdíjú fún gbé kalẹ̀ gbé kalẹ̀ mọ́tò kan náà ló sì ń fi gbé lọ lù rẹ̀ ó di wa so ẹni rí in fact nítorí wọn bá kàmù ẹ̀ dé ẹni tí mo gbọ́ pé òun ló fi jẹ chairman charge hospital bank ibi dáì sábà ti bẹ̀rẹ̀ nílẹ̀ wọ́n fi charge ní káàdì kìnnì adé wọ́n fi charge àwọn ará bàdúgbò ni wọ́n fi dára báwọn adúláwà báwọn yàrá adamawa ni òun ló fi jẹ chairman ibi tí sọ̀rọ̀ dé gbẹdọ̀ òun ni Buhari kọ́kọ́ yàn kílíkọ́ mú ṣe transition season tí a mọ̀ kílíkọ́ rẹ̀ kílíkà gbígbó náà kú kílíkà báyìí ó di àwọn ní ilé ṣùwà wọ́n lè máa pọ̀ ó lè máa wà sí nílẹ̀ ìbánkú máa hàn àwọn ní ilé ṣùwà ó di wa àwọn ní ilé ṣùwà láwọn tó súnmọ́ wọn náà fún bá wọn sọ̀rọ̀ dáadáa aláwò tààlà wọ́n máa fún wọn sọ̀rọ̀ náà nílẹ̀ nílẹ̀ Gbẹ̀rún mọ̀

ẹgbẹ́ kó tó wá rí sí ọ̀dà àwọn ẹ̀yìn tí ah àdìlá ọ̀dà mẹ́dígùn bá pè ọ̀dà mẹ́dígùn bá pè ó bí wà ìbéèrè nù ó bí wà àdìlá fún ìjà ní eré tó pàmù irú àwọn ìgbàlódé gómìnà sójà lélẹ̀ yìí bíbí Muhammad nígbà tó lọ sí ilé ìjọba gómìnà ní ìjọba street wọ́n ti sínú gọ́mẹ̀ntì àdúgbò gbogbo kó dànù kó lè fọ́ onígbọ́n ti kó kó dànù kó lè fọ́ wọn dànù ni ó bí wà olùmọ̀ ti tẹ̀síìrì fún nínú Ramadan ní gọ́mẹ̀ntì àwọn ẹni eré nìyẹn ó di ẹwà mílíọ̀nù náírà lórí tí a àwọn sì náírà lónìí ó di àfà ìgbélóró àbí náà jẹ. abdulrahman abdulrahman yẹn lé nìkan kọ títà wa ya bilali ó gbọ́dọ̀ tó rẹ̀ ó gbọ́dọ̀ tó rẹ̀ ó gbọ́dọ̀ tó rẹ̀ láàkọ́ ọkùnrin mọ́tẹ̀lẹ̀ kejì ọkùnrin ara mọ́tẹ̀lẹ̀ kẹta ẹni ká fún ẹ̀ pẹ̀lú sim nọmba ẹ̀ pé kí n ṣe àwọn onífẹ́lẹ́ mọ́tà kọ́mọ́ kọ́ gíráàmù so àbá nǹkan ọlọ́pàá yẹn bíbélì ní jẹ́ fúlàní ni sp sp ni dígbàdà àwọn police ni àbá lè bá a wọ́n ní olóògbé àwọn kiri wọ́n yìí bá ti pẹ̀lú kọ̀ọ̀kan ọmọ wọn Suleiman wọláì bá nàǹkà bá bẹ̀rẹ̀ wọ́n yà bóun sọ fún un pé òun fẹ́ fún ọlọ́pàá àmọ́ òun gbọ́dọ̀ bá bẹ̀rẹ̀ òun tó bá bẹ̀rẹ̀ kọ́ bọ̀ òun ní sùúrù bóun sọ bẹ̀rẹ̀ òun bóun sọ wà lọ́nà bu àtúndì òun ó di wa ó wà ẹni tó ti dédé kọ̀ọ̀kan wà ẹni kọ̀ọ̀kan wà ẹ̀rọ orí bá dùn tó lọ pàgọ́ pàgọ́ ẹ̀nu rẹ̀ mọ̀fẹ́ ní eré ni orí bá dùn orí efcc gbà kan àwọn ẹni eré kọ̀ọ̀kan wà fà zùlẹ̀ lókè lókọ̀ ǹjẹ́ gbogbo wọn ni àwọn ẹni eré ọ̀pọ̀ pàgàrí ni ìgbésọ̀ àwọn ẹni bí ó ti ewu káwà mẹ́ ni pé wà kó sànù wà kó sànù wà kó sànù wà kí àwọn olè wọn yẹn àwọn abúgbà wọn tí wọ́n fẹ́ gba ọlọ́pàá lónìí àbúgbà lónìí àwọn náà láwọn ọmọ wọn tó wọ́n kì í síbẹ̀ àwọn ọ̀rẹ́ kọ́ yẹ kí tán bá ná táwọn ọmọ yóò fi wọ̀ sí àwa nìsí ọdún nìsí nígbà tí kò bá ní ìkúgbẹ mẹ́wàá wá ní christmas tí bá rọmọ mẹ́wàá kújọ bá lọ́mọ kọ̀ọ̀kan mílíọ̀nù náírà mú sẹ́ni pẹ̀lú ẹ̀rí